ọgbọ́n tí wọ́n ń pè ní Naira Marley yìí mo rí kò wọṣọ sọ́run ó mú gbó. gbogbo ẹ̀ ló máa ń mú. sọ́mọ làwọn láàrin èmi àti ẹ̀ nígbà tó ń bọ̀ ní ìsìn ìrínisí ẹ ìsọnilọ́jọ́ ẹ ó fi hàn pé ọmọlúwàbí nìwọ gan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà kí ni dé tí ọ̀tá yín ò máa rìn ìhòòhò láti yọ̀ wọ́n yẹn. God forbid. àwọn nìkọ́kọ́ ni wọ́n kọ́ tí wọ́n ń celebrity celebrity celebrity náà gbogbo wọn náà kọjá ọgbọ̀n ọdún. gbogbo wọn náà kọjá ọgbọ̀n ọdún. ọgbọ̀n ọdún. pẹ̀lú pẹ̀lú celebrity wọn a fẹ́ digbá a fẹ́ dàwó. pé thirty years ló lọ. àkọ́kọ́ gbogbo àwọn ìmúkúmu tí wọ́n mú yẹn ó máa ń fa ìwàkiwà. ìwàkiwà ni màá wò. ìbí ìyàn làwọn ẹgbẹ́ nísàwọ̀ bíi ǹjẹ́ láyé ìjọun ìjà gbọ́ kàtìkàtì pẹ̀lú wọn kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n wọ́n ní tí ìlú kan bá sì ń tòrò hmm. ọmọ àlè ibẹ̀ yẹn àwọn kan ti ṣe gbogbo wọ̀nyẹn náà sẹ́yìn eré ìtàkásùfẹ́ wọ̀nyẹn tí ò dẹ̀ sí jàgídíjàgbọ́n láàrin wọn nígbà tá a wà ní Ṣàngó Òde tá a wà ní boys Fẹlá nìkan la máa ń wò pé irú abàmì torí ẹ̀rù náà pé dáa ní abàmì ẹ̀dá orí ní wọṣọ sọ́run pátá ló máa wò gbogbo àwọn tí hmm. wọ́n jọ ń ṣeré náà lórí stéèjì hmm. pátá nǹkan ọkàn àádé máa ń wò bí ẹni tí ò ti ewu ló ń gbà yẹn hmm. but I do listen to his song alone mi ò wo ìwà ẹ̀ àwọn òfìwà ìṣe bọ́ ìsàkọ̀kọ́ ẹni tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run bíbélì tí mo gbàgbọ́ kó sọ fún wa pé ìbẹ̀rù ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo ẹ̀dá tí gbogbo ẹni tẹ̀mpìlì ọlọ́run fi wà ní wa wọ́n ti yàn bá ṣe níbẹ̀rù ọlọ́run tó ti ṣe ọkàn rẹ̀ jẹ ìwàkiwà ni máa wù ibi èèyàn làwọn ẹbí ní sàwùbí ǹjẹ́ láyé ijó ohun ìjà gbọ́ kàtìkàtì pẹ̀lú irú wọn kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n wọ́n ní tí ìlú kan bá sì ń tòrò hmm. ọmọ àlè ibẹ̀ ni ètí ìdàgbà tọmọ àlè bá dàgbà àwọn adàlérú o nípa àdí èyí ẹnikẹ́ni nítorí sọ fún wa pé tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ́ tó bá dàgbà kò ní lè kúrò bẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ kéékèèké wọ̀nyí wọ́n ní ìdí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ ilé tẹ́kọ̀ ilé bá wà ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ilé àwọn kan ti ṣe gbogbo wọ̀nyẹn náà sẹ́yìn eré ìtàkásùfẹ́ wọ̀nyẹn tí ò dẹ̀ sí jàgídíjàgan láàrin wọn ṣeré wọ̀nyí náà sẹ́yìn tí ò dẹ̀ sí jàgídíjàgan àkọ́kọ́ gbogbo àwọn ìmúkúmú tí wọ́n mú yẹn ó máa ń fa ìwàkiwà. n táwọn kan gan sọ ni wọ́n ní ó lè jẹ́ ìmúkúmu tí Mohbad mu pé ó lè jò ló ràn lọ sọ̀rọ̀. ṣóun wo ibi fóònù tèmi ń lò hmm. fóònù tọ́nà sọ́bẹ̀ yẹn ni Mm, mm. àìtẹ́ mi ò rí mm. ṣùgbọ́n ọmọ mi kọ́ wà nínú ilé ń bẹ̀ yẹn ó wà fún un tó bá yẹ pé àwọn ọmọ mi gbogbo àwọn ọmọ mi ni wọ́n ní o àwa nìkan là àti ìdí ó dẹ̀ ìdí tó dẹ̀ yé mi tó yé ọlọ́run ni torí ní ìsìn lọ́la níyàn ọ̀túnla yìí monday máa transfer owó sẹ́ni mọ́ mi kan àwọn kan tó gbà kí n tó tún sẹ́ǹdì owó sí ìyá tó bí mi kí mi náà tó jẹun lé so kò fàyè ẹlẹ́mi ò ráyè ẹ̀ but ọmọ yẹn wá fi fíìmù yẹn hàn mí ọgbọ́n tí wọ́n ń pè ní Naira Marley mo rí kò wọṣọ sọ̀rọ̀ ó mú gbó. gbogbo ẹ̀ ló máa ń mú. sọ́mọ làwọn yẹn láàrin mi àti ẹ nígbà tó ń bọ̀ ní ìsìn ìrínisí ẹ ìsọnilọ́jọ̀ ẹ ó fi hàn pé ọmọlúwàbí nìwọ gan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà kí ni dé tí ọ̀tá yín ò máa rìn ìhòòhò bọ̀ láti òun yẹn god forbid àní rírú ẹ̀ lórúkọ hmm, jésù ṣe rí ìbí ó hmm. máa ń ròyàn ẹgbẹ́kẹ́gbẹ́ ó sì bà ìwà rere jẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ́ ọmọ yẹn bá ti ń kẹ́gbẹ́ ṣé gbogbo ẹ̀ náà ṣe kọjá alẹ́ ayé yìí ni fẹlá tó ti yẹ pé fẹlá aníkúlápó hmm. nígbà táwa ń ṣe bọ́ìsì fẹlá aníkúlápó nígbà táwa wà nínú Ṣàngó Òde tá a wà ní boys Fẹlá nìkan la máa ń wò pé irú àbàmì torí ẹ̀rù náà pé láì ní àbàmì ẹ̀dá orí kò ní wọṣọ sọ́run pátá ló máa wò gbogbo àwọn tí hmm. wọ́n jọ ń ṣeré náà lórí stéèjì hmm. pátá nǹkan ọkàn àádẹ máa ń wò bíi ẹni tí ò tiẹ̀ wúlò ń gbà yẹn hmm. but I do listen to his song alone mi ò wo ìwà ẹ̀ àwọn òfìwà ẹ̀ ṣe boys àwọn òfìwà ẹ̀ ṣe boys torí ní ayé ìgbà yẹn àá hmm. máa wọṣọ tó dáa bó ṣe gé fìlà ẹni máa gé fìlà tó bá gbé fìlà gúdì ni máa gé fìlà sí tó bá gbé fìlà haúsá ni tàjẹ́ ẹ̀ máa dúró tí máa gẹ tó máa gan dáadáa so ìwàkiwà ẹgbẹ́kẹ́gbẹ́ àti pé àwọn olówó ìjọba wa náà ó yẹ kí wọ́n máa ní gbèdéke kan tí wọ́n the way the way and manner of dressing hmm. irú Naira Marley yẹn nígbà Naira yẹn hmm. mo rí i he was naked half naked ṣòkòtò nìkan mo rí ìdí ẹ̀ kò sí gbogbo aṣọ kan lára bó ti jẹ́ singlet kò sí lọ́rùn ó dẹ̀ mú gbó ah, nílùú tó bá wà tíjú òye wà kò yẹ kó rí bẹ́ẹ̀ a gbọ́ àwọn kan nínú Fresh FM lánàá ń sìn tí. Eh, atọ́kùn kan sọ pé àwọn ọmọ wa wà ní Pakistan ojú ò tiẹ̀ tún wọ́n pé irú wa tún ọmọ Nàìjíríà wà ní Pakistan. one of the poorest country in the world kí ni wọ́n ní akatakítí ẹ̀sìn náà wọ́n ń bá kiri láyé wọn now wọ́n lọ wọ́n lọ jàǹbẹ̀ wọ́n lọ they cause violence wọ́n lọ jìjà wọ́n lọ jìjà ara nù débi pé. Eh, Eh, wọ́n sọ pé see o we are, we are Nigerians o um, eh, we how see how Pakistan are doing us o how they are training us o so irú ìwọ̀n yẹn kò yẹ kó rí so inú ilé báyìí ni ẹ̀kọ́ tí máa ń bẹ̀rẹ̀ àwọn nìkan kọ́ ni wọ́n ń celebrate celebrate celebrate náà gbogbo wọn náà kọjá ogún ọdún ogun náà kọjá ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún pẹ̀lú pẹ̀lú celebrity wọn a fẹ́ dìgbà a fẹ́ dàwó. pé thirty years ni kíni wọ́n kíni tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà. ẹ ẹ ṣe ṣe rí ohun táwa àgbàlagbà yẹn hmm. táwa ń táwa ń wò pé kíni ọmọ ọgbọ̀n ọdún nìsín hmm. ọmọ ogún ọdún hmm. a máa lé ọkọ twenty million sixteen million ní nǹkan tá a ní mú lọ rọrùn wọ́n á fẹ́ wọ́n gbé ilé ilé tí ran bàbá bàbá wọn ò gbé rí hmm. mansion ilé hmm. ńlá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kórí tónítóní hmm. life is was not like that ayé ò rí bẹ́ẹ̀ hùn nígbà tí bíbélì sọ fún wa pé inú ogun ojú wa ni làwa yóò máa jẹ àwọn ọmọ ọ̀sìn wọn ò fẹ́ dúró de ohun tọ́lọ́run máa ṣe wọn ò fẹ́ dúró ní sùúrù lérè ọlọ́run ṣògo ni wọ́n fẹ́ wà ṣọ́rọ̀ mi ti yé wa irú ẹ̀ náà sìn irú ìdí pàtàkì tí mo ṣe ń fún ẹ ní audience tí mo ṣe ń fẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ ni pé mo mọ bàbá ọmọ yìí hmm. mo dẹ̀ rí ilé tó ń gbé ń bẹ̀ mo rí mọ́tò tí mo ló wà níta tí mo ti rò pé dáàdi ẹ̀ ló ní tó dẹ̀ sọ fún mi pé wọ́n ló ní sórí ó dáa kéèyàn mú nǹkan jẹ níbi pẹlẹbẹ àwọn ọmọ ọ̀sìn àgógórí ibi tó ga yẹn ni wọ́n ti fẹ́ lọ gbé torí ẹ̀ wọ́n fi tètè ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń ṣubú wọn ò fẹ́ dúró de ohun tọ́lọ́run máa ṣe wọ́n gba nǹkan lọ́wọ́ sátánì ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gba nǹkan lọ́wọ́ sátánì ẹni tó bá dẹ̀ gbà ẹni tó bá gba tí sátánì bá gba orí lọ́wọ́ èyí tó bá gborí lọ́wọ́ sátánì gbogbo ara ẹ̀ tó ń lọ máa gbà wọn ò fẹ́ dúró lọ́rùn gbogbo ìyá bá dúró lọ́rùn gbogbo kìnìyàn náà bíbélì sọ fún wa pé ọgọ́rùn-ún ọdún yóò dàbí ọjọ́ kan níwájú òun olúwa mm-hmm. ọjọ́ kan ẹgbẹ̀rún ọdún mm-hmm. rada sorry ẹgbẹ̀rún ọdún which is one thousand years á dàbí ọjọ́ kan níwájú òun olúwa mm-hmm. ọjọ́ kan yóò sì dàbí ẹgbẹ̀rún ọdún because ṣẹ́rí tá a bá tá a bá ní sùúrù fún gbogbo nísìn tí wọ́n bá ti ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà là ń gbọ́ àṣírí wọn tí wọ́n á fẹ́ gòkè wọ́n ti fẹ́ gòkè wọ́n á kí wọ́n gbọ́ra wọn nílùú òyìnbó gbọ́ra wọn náà ń gbá gbọ́ra wọn láwo ṣé bí àárọ̀ àwọn ọmọ bàbá sàlá ṣé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé kò ní àwọn òbí bá dé kó tó di pé wọ́n ah, ah. travel out of the country. Ah, wọ́n ti ṣiṣẹ́ takuntakun táwọn èèyàn mọ̀ pé ló àwọn sànni mm-hmm. gbogbo wọn ni wọ́n gbìyànjú wọn ò sáré lé e bẹ́ẹ̀ yẹn náà làwọn bàbá yẹn ṣe wà láyé. àwọn nǹkan táwa emulate nígbà táwa wà lọ́dọ̀ nìyẹn mm. because we do listen to orin tó máa fún ẹ ní bó ṣe fẹ́ rìn lànà ayé ẹ mm-hmm. kò ṣe orin kátikàti orin kátikàti ni wọ́n ń kọ nísìn. Mm-hmm. ẹ ra ma àwọn orin tí ò ní túmọ̀ hmm. kódà Wàsíù ló kéré jù Wàsíù ni mo rò pé mo ra orin ẹ̀ díẹ̀. Hmm. Wàsíù Àyìndé. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá dénú káà mi bẹ́ẹ̀ òbí hmm. tó wà bẹ́ẹ̀ lé fifty sọ̀ni tó wà bẹ́ẹ̀ evergreen àwọn bàbá àtijọ́ yẹn ni mo máa bá. mo bá iléeṣẹ́ rédíò kan ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ rédíò yẹn àwọn èèyàn kan tiẹ̀ sọ wípé òbé ló ní òbé ló ní òbé ló ní òbé ló ní òbé bá ní ó jù bẹ́ẹ̀ lọ. òbé òbé náà kọ́ wá lóṣù náà àwọn oníkàlẹ́ eh, òbé eh. orin ṣé ìgbà tẹ wá rí ẹyìn ẹ máa rí mẹ́sẹ̀gì bẹ́ẹ̀. ó pọ̀ jù what are you talking. èmi gan orí mi tí wọ́n á ṣí sílẹ̀ sí wọ́n á ṣí sílẹ̀ sí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ó ń ṣí sílẹ̀ sí ní pé wáò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ó ní ó ní ó ní mẹ́sẹ̀gì mm-hmm. àwọn nǹkan táwa fi lùgbà bọ́ìsì nìyẹn tí yìí ṣe orin tó kàn máa ó kàn máa jó dàgídàgí bíi bí ẹni tí wọ́n ti kọ́kọ́ lọ ẹ̀kọ́ mẹ́. now nísìnyí orin tí mo fẹ́ gbọ́ hmm. màá rí tèmi dì bẹ́ẹ̀ ìwà àrí tiẹ̀ dì wọ́n bẹ́ẹ̀ so àwọn ọmọ ọ̀sìn wọn ò fẹ́ dúró de ohun tó lọ́wọ́ máa ṣe nípa ti èyí tó wá ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn ọlọ́run ló mọ ohun tó tẹ́nìkan wọn hmm, ṣùgbọ́n hmm. ojo gati ojo gati ńlá ní ẹsẹ̀ méjì tí o ẹni tó wá fi fíìmù yẹn hàn mí bó ṣe náà ṣe sọ nìyẹn pé pé ẹnìyẹn náà ni wọ́n dì mú o pé òun ò sèfù lọ́wọ́ ẹ̀ o wọ́n dẹ̀ fi hàn mí ó dàbí kó wọṣọ green kan báyìí hmm. so wọ́n fi hàn mí èyí tó pè níbi sójà ọ̀rẹ́ yẹn náà wọ́n fi hàn pé àwọn ló láìké jù òun ló ṣe jù hmm. so ìyẹn ọlọ́run ló lè bá wọn yanjú yẹn o hmm. mi ò kì í ṣe adájọ́ mi ò ṣe ọlọ́pàá ṣùgbọ́n kò wá nídìí bì ló láti nídìí o because eh, gẹ́gẹ́ bí mo ṣe wò ó yẹn ó ní láti ó ní láti lọ́wọ́ ejò wọn ní láti lọ́wọ́ nínú hmm. so ṣùgbọ́n ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó hmm. so àwọn ọmọ ọ̀sìn yóò dúró dúró tọ́lọ́wọ́n máa ṣe mo ní àwọn ọmọ kan bẹ̀ hmm. tó bá rí ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀ ọmọ yẹn náà ló ń sọ fún mi pé ọkọ̀ sixteen million. ló ń gùn. <laughs> ni ẹnìyẹn ni ẹnìyẹn ń gùn àwọn ajá wọn ó ga tó báyìí má ti débẹ̀ tí n bá ti kọlẹ̀kùn tàbí tí n bá ti pè wọ́n wọ́n ti tú ajá lẹ̀ sínú ọgbà àwọn ajá máa gbó wọn máa ní ẹjọ́ ẹ̀ṣẹ̀ ẹ má ṣe ti má já ẹ̀ṣọ́ mi ìníwọ́ náà gba yín o ẹ wá kó mi lẹ́gbẹ̀ẹ́ kan bí mo ti kó sílẹ̀ bí o. Hmm. because àwa náà kì í ṣe pé àwa náà ò lè ṣe é hmm. ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run tó wà nínú wa àti pé nígbà tá a ti mọ̀ pé àní mú nǹkan kan lọ. Hmm. kò sí nǹkan tó yẹ fẹ́ mú lọ àbúrò mi ò yé wa kò sí nǹkan tá a fẹ́ mú lọ bíbélì sọ fún wa pé kò sí ohun tá a mú wáyé kò dẹ̀ sí ohun tá a mú lọ kò sí ǹjọ́ wọn ti ń sin ẹnìkan tí wọ́n gbélé ẹ̀ sínú kòtò yẹn rí bí yẹn bá dẹ̀ gùjú ẹsẹ̀ mẹ́fà lọ wọ́n á mú erúkún ẹ̀ báyìí wọ́n á ṣe six feet náà ní gbé sàárè kọjá ẹsẹ̀ mẹ́fà ǹjọ́ kan náà làádẹ́ wàá dàálẹ̀ ṣùgbọ́n ìgbé ayérayé tá a bá fẹ́ lọ gbé yẹn ǹjọ́ yẹ kéèyàn lọ gbé nínú iná iná tí ò ní tó yẹ pé iná ìrora alukura náà fẹ ó fèsì sí o iná sùfù hmm. iná alukura ni pé because i read it in the bible so, uh, eh, eh, program ta a ṣe ní thursday ìjẹta hmm. èmi ni mo ka ẹsẹ bíbélì yẹn wọn bracket ẹ báyìí sùfù iná sùfù iná àjò òkú iná òkúta iná ẹni tó bá ti ṣe ohun tí tó ti tako òfin ọlọ́run láyé ìwọ tó máa lọ fèsì nìyẹn. ẹ̀sìn méjèèjì ó jẹ́rìí gbé so àìnígbà àìnísùúrù yẹn ló máa ń fa wàhálà o. kódà ẹyin ṣé kì í wá ṣe pé ntọpọlọpọ ọdọ tó ń yà lónìí mm. Mm. ṣé ìṣọwọ́ òbí ló ti wà ní. ọ̀pọ̀lọpọ̀ náà kó wà lọ́wọ́ òbí mm. bẹ́ẹ̀ ni o sórí ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́ ọmọ ìlú wà ní mí mo kúrò ní mo jáde modern school Ni july seventy seven seventy six ọdún tí mò ń bọ̀ wá sí abẹ́òkúta bàbá mi láti sọ fún mi pé wọ́n jí mi nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà tí ọmọ ẹni tó ń ṣe o ìrìn àjò ló ń lọ yìí o má kẹgbẹ́kẹgbẹ́ o má bá àwọn èèyàn burúkú rìn o wọ́n ti bí mi kèmí náà wàá túnra mi bí. ìgbà tí mo dé Abẹ́òkúta ọjọ́ yẹn iṣẹ́ iṣẹ́ tí báyìí o ọjọ́ yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. àwa sá fún olùkọ́ni ni modern three gba yẹn òun ṣe olùkọ́ máa gba one hundred and ten naira sílẹ̀ mọ́kànlá <laughs> lẹ́yìn yẹn ah, what are you talking one hundred and ten naira hmm. then tọ́ lẹ́yìn modern school yẹn o lè lọ grade two tó bá kó grade two yẹn o lè ṣe nce o ti di professional teacher nìyẹn bẹ́ẹ̀ ti àwa ọ̀pọ̀lọpọ̀ wa tó yẹ pé tá bá ti jáde modern school bẹ́ẹ̀ yẹn à ń lọ teach mo bá yá wọn á máa lọ sí ká lọ grade two mm-hmm. teacher training nìyẹn mm-hmm. so lẹ́yìn yẹn wà lè lọ sí nce ó di teacher ní college of education kankan mm-hmm. bẹ́ẹ̀ so ó di olùkọ́ni nìyẹn àwa sá fún gbà yẹn èlò náà fún litre but bí n pé owó lé owó epo owó okòwò lèmi fẹ́ ṣe wọ́n fún mi ní forty naira torí pé mo ka modern school àwọn oní primary six tí mo bá bẹ̀ thirty naira wọ́n fún wọn hmm. lóṣù a dẹ̀ ń gbé ìgbìyàn títí títí tí ọlọ́run fi ní gbogbo ohun tẹ́dà máa ṣe láyé àwa náà ṣe é hmm. àbígbẹ̀yìn mi tó wà ní ìsìn uh, uh, a, a undergraduate student of uh, uh engineering course ní FUTA ó máa ó máa lọ ṣe IT báyìí tó bá di next year around up a last born ni o hmm. n bolo àwọn àkọ́bí fẹ́ wà hmm. n bolo lẹ́ẹ̀kejì fẹ́ wà hmm. definitely most of them are graduates wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe bá a ṣe bá a bí wọ́n ṣe ń gbé ayé nìyẹn kò í ṣe pé ká lọ bù lórí gàdà ká máa gbé gbogbo àwọn wáyà yàkúyà sọ̀rọ̀ hmm. mi yẹn ti yé wa so ọwọ́ òbí ìdí hmm. tí ó fi wà lọ́wọ́ òbí ni pé tó bá ti fi ọ̀nà ọlọ́run hàn ọmọ ẹ̀ tẹ́ǹpìlì ọlọ́run tó wà nínú ẹ̀yìn ibikíbi tó bá wà ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tẹ́mi ń bá ṣiṣẹ́ we were four on duty hmm. shift là ń ṣe nílé epo mẹ́rin láàárọ̀ mẹ́rin nírọ̀lẹ́ ẹsẹ̀kẹsẹ̀ títí mo débẹ̀ ni wọ́n ti fi mí jọ̀gá wọn because the knowledge I had èmi ni mò ń ṣe ìwé shift màá lágbájá kó owó ẹ wá mo bá ṣe kawó owó ẹ ìyẹn báyìí lówó ẹ hmm. àwọn ọmọ mi ò mọ àkáǹtì hmm. yẹn ṣe hmm. pẹ̀lú ìwé táwa kà yẹn kò ní yẹn ti yé mi mo ti ń ṣe àkáǹtì mò ń ìyẹn báyìí lówó ẹ lọ kawó ẹ ó yá kó sílẹ̀ àwọn mẹ́ta tá a bá wà níbi iṣẹ́ àwa mẹ́rin lálẹ́ àwọn mẹ́ta á dè máa mú wọ́n á dè máa tó sí mi náà wọ́n á ní ìwọ náà test àjẹ́ náà ti ṣe mí náà rí. wọ́n á lára ni mímọ ni mo gbà. bá ṣe máa sọ ni wọ́n á lè òtí ẹ̀ já. wọ́n ní mi ò já wọ́n ní ọlọ́run òtí ẹ̀ níjẹ́ ìjà gbà mi ò ṣe wèrè wèrè ló máa ń já nílùú òkè. so gbogbo wọn yẹn hmm. then gbogbo àwọn rẹ́kọ̀dù òbí tó máa ń jáde ńgbà yẹn tá a bá lọ ra kásẹ̀tì tá a ṣe kíní yẹn ó ń rìn gèlè tí mi rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe hmm. so kò jẹ́ ká hùwà wọn bá gbà tí mo ń ṣe bọ́ìsì náà táwa pé kíní mo kàn sáré mo tí bàrà bà mo tún padà ní torí kò ọmọ kan ò ní kó wọn ò ní burú bẹ̀tì nígbà mo wò pé owó tí mò ń ṣe yìí ò lè pè ní. ẹ̀yà ń sáré ṣe kankan kò ní pẹ́ ni ẹ̀yìn ò ní pẹ́ ó tiẹ̀ ó tiẹ̀ bẹ́ mi lára mu díẹ̀ mo máa ń mú jẹ́ pé èèyàn tí n bá mú yẹn mo máa ń serious mo máa ń lè control ara mi nígbà nígbà kristi tètè wá gba gbogbo àgbẹ̀dọ̀ dọ́rú èwù mọ́ ṣé nígbà tẹ́ dé yẹkẹ kí mo ṣe jókòó yẹkẹ ọtí márùn sí òní òkú. ìgbà school mu ti ẹ̀dán wò díẹ̀ pẹ̀lú àwọn lẹ́tírọ̀rà mi gbà náà mm-hmm. so àwọn èèyàn gbọ́dọ̀ má sáré ṣe ni ni èèyàn náà lè máa fi wàásù fáwọn èèyàn pé ohun tó ń ṣe ìwọ àwọn náà ti ṣe é mm-hmm. tí n bá lọ ní ìsìn táwọn kan bá mu gbó ti mọ́ ẹ̀ àárín àwọn onígbèlè mi gbé ẹ sá lọ fún mi ẹlòmí lè rò pé mm-hmm. so nípa àdí èyí ìyẹn nìyẹn fi tí wọ́n bá bẹ èèyàn èèyàn náà gbọ́dọ̀ túnra ẹ̀ o gbọ́dọ̀ wo ọjọ́ iwájú ẹ pé báwo mo ṣe fẹ́ rí already mo ti ṣe sixty plus hmm. going to sixty seven next year tí n bá wọ seventy eight báwo mo ṣe fẹ́ rí hmm. tọ́lọ́mú bá tó fún mi lórí ọ̀fẹ́ jù yẹn lọ báwo ni ìgbé ayé mi ṣe fẹ́ rí hmm. so bẹ̀tẹ̀ ẹni tí ò bá ti lè rò ó kó wọjọ́ iwájú ẹ̀ kó wo sàkún ẹ̀ ìwàkuwà ni ó máa wò ìwà olúwa ló máa wò so kò jẹ́ bó ṣe jẹ́ bẹ̀t lọ́wọ́ ọ̀dọ̀ ní sáìdì tìjọba yẹn mm. àwọn òfin kan wà tó yẹ kó fi dè wọ́n tó yẹ kí ìjọba fi dè wọ́n tó yẹ kó yọjá fi dè wọ́n irú bá wọn ṣe mú ìwọṣọ wọn èèyàn kan máa ṣe gbogbo ẹ̀ ní pé àwa ni àwa aláwa ń bẹ̀ kò sí kò sí ẹnìkan ò ga ju òfin ìjọba lọ hmm. kò sí ẹni tó ga ju ìjọba lọ lẹ́yìn ìjọba òrùn ìjọba yìí ló kàn the bible testifies to it pé ẹ̀yin ẹ̀yin ni ẹni ẹ bẹ̀rù àwọn aláṣẹ àwọn aláṣẹ níjọba ìjọba àtayé bí gómìnà wa ṣe wà yìí tó bá ní ngbà ngbà ní wọn sáàkì chairman ìgbàgbà ìjẹ̀bú mm-hmm. ṣé wọn sáàkì lẹ́yìn pé wọ́n ti gbogbo wọn ti lọ dọ̀bálẹ̀ òun ni aláṣẹ ti bí òun náà látòkè lọ́hùn hmm. tí wọ́n bá ti Tinubu bá tún kó wọn fẹ́ ń bẹ̀ kò sí ohun tó fẹ́ ṣe kò láwíjàre kan adájọ́ tí ó da ìjọba lónìí lọ́ọ̀yà tí ó gbèjà ẹ̀ ìjọba lónìí adájọ́ tó bá tún da tí ò da dáadáa náà dúró so bíbélì sọ fún wa pé ẹ bẹ̀rù aláṣẹ tó wá pé ìbẹ̀rù yẹn wà lára àwọn tí wọ́n ti mọ̀ pé tá a máa ṣe nǹkan báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sáwọn mm. wọn ò ní ṣe bẹ́ẹ̀ ìyẹn ló fi wà lọ́wọ́ ìjọba irú ẹlòmíín náà tí wọ́n á mú fún ọ̀daràn tí wọ́n sì máa pa wọ́n wádìí àwọn ń tó bá yẹ pé lúmi ni wọ́n á ti ṣèyẹn lú kí níyẹn ò ní máa pọ̀ sí i olórin kan nínú àwọn tó ń kọrin takasúfè òun ó máa ń ṣe gànàgànà gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe tún máa ń tọ̀kẹ́ pé eléyìí tiẹ̀ pọ̀ jù pẹ̀lú gbogbo ìmọ̀ ṣe yẹn tí ó bá rí àwọn fìrìfìrì bóyá ìhàlẹ̀ mọ́ ni tàbí pé kinní kan ìdọ́dẹ mọ́ ni tó bá ń ṣẹlẹ̀ sí kíákíá ló máa bọ́ sórí social media ó máa bẹ̀rẹ̀ sí pariwo ṣé a lè sọ wípé téèyàn bá dákẹ́ ta rẹ̀ náà bá dákẹ́ bí. téèyàn bá dákẹ́ ta rẹ̀ máa dákẹ́ o. ṣùgbọ́n ṣé téèyàn bá pariwo yẹn náà ó túmọ̀ sí wípé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí ò ní ṣẹlẹ̀ sí ni. gẹ́gẹ́ bí òwe Yorùbá mhm. òwe Yorùbá ní pamímọ́ ń pa ọ́ ní àrùn. pamímọ́ ń pa ọ́. Hmm. Hmm. téèyàn bá lè sọ nǹkan tó bá ń ṣeun jáde ó lè kú sí ṣùgbọ́n tó bá kébù sí pé ẹ̀jọ̀ nǹkan báyìí attention àwọn èèyàn ti wà ń ojú àwọn èèyàn ti ṣí sí pé tí nǹkan báyìí ṣọmọ ni àbájáde wà ń di ẹ̀ irú ìgbà tí ó ti ń sọ pé wọ́n ń wọ́n wà after life yẹn ó yẹ kó ti lè sọ̀rọ̀ hmm. tó bá ti pariwo sókè wọ́n á ń kọ̀ fún wọn so that owó wọn náà wò pé ah, àṣírí ọ̀rọ̀ mi àtúntẹ́yẹ ọ̀gbẹ́ni bá kú hmm. pamímọ́ ń pa ọ́ làrùn tú mi síta kí n fi ọ́ lè ní so irú tó bá ti pariwo yẹn bẹ̀tì ń bò bá ti dì í mọ́ra tí ò sọ ohun pé nǹkan báyìí ń ṣe òun àwọn ah, ò lè gbénú èèyàn lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kó sọ̀rọ̀. kódà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun yìí wọ́n máa fẹ́ mọ̀ yín pé ta gan làwọn ní ta ló ń sọ̀rọ̀ táwọn gbádùn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn kí lorúkọ yín. orúkọ mi ni ẹ̀dà oyèlẹ́yẹ olóyèdè. ẹ̀dà oyèlẹ́yẹ olóyèdè ẹ ṣé gan ẹ ṣé.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 Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó ẹ sọ pé ó ti lọ Bembeyeke TV lẹ́tì máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó.